الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله على آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث السابع والخمسين وثلاثمائة وعن ابن عباس رضي الله عنهما قال قدم عيينة بن حصن فنزل على ابن أخيه الحر بن كيس وكان من النفر الذين يدنيهم عمر رضي الله عنه وكان القراء أصحاب وكان القراء أصحاب مجلس عمر ومشاورته كهولا كانوا أو شبانا فقال عيينة لابن أخي يا ابن أخي لك وجه عند هذا الأمير فاستأذن لي عليه فاستأذن له فأذن له عمر رضي الله عنه فلما دخل قال هي يا ابن الخطاب فوالله ما تعطينا الجزل ولا تحكم فينا بالعدل فغضب عمر رضي الله عنه حتى هم أن يقع به فقال له الحر يا أمير المؤمنين إن الله تعالى قال لنبيه صلى الله عليه وآله وسلم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإن هذا لمن الجاهلين والله ما جاوزها عمر حين تلاها عليه وكان وقافا عند كتاب الله تعالى وعن أبي سعيد سمرة بن جندب رضي الله عنه قال لقد كنت على عهد رسول الله صلى الله عليه وسلم غلاما فكنت أحفظ عنه فما يمنعني من القول إلا أن هاهنا رجالا هم أسن مني متفق عليه وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما أكرم شاب شيخا لسنه إلا قيض الله له من يكرمه حين عند سنه رواه الترمذي وقال حديث غريب àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ́ àwọn àdìsí tó sẹ́kù lábẹ́ àkọlé sísàpọ́nlé àwọn ẹni tí ọlọ́run ọbẹ̀ lè dá wa tó ṣe àpọ́nlé wọn tó gbọ́lá fún wa. àdìsí alákọ̀ọ́kọ́ wa látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma qal qadima uyayna bọ́nà xusnin wọ́n ní Uyayna ọmọ Hisn ọwa fanazala ala ibn akhi wá dé sọ́dọ̀ ọmọ ọmọ àyá rẹ̀ ó dé sọ́dọ̀ ọmọ ọmọ àyá rẹ̀ torúkọ tirẹ̀ ń jẹ́. الحر بن قيس أما يالي توبي أنلعني قيس وكان من النفر الذين يدنيهم عمر رضي الله عنه الحر ابن قيس ó wá jẹ́ pé ó wà láàrin àwọn èèyàn tí Umar radiyallahu anhu tó máa ń sún wọn mọ́ ọ̀dọ̀ rẹ̀ àwọn ẹni tó jẹ́ ẹni tí Umar tó fà mára inú wọn ni ọmọ ọmọ ìyá rẹ̀ yìí كان القراء أصحاب مجلس عمر ومشاورته ومشاورته àwọn ẹni tó mọ alukur'ani wọn máa ké àwọn ẹni tó gbàgbọ́ yé alukur'ani máa túmọ̀ rẹ̀ àwọn olùmọ̀ńlá àwọn náà làwọn ẹni tí Umar máa bá jókòó papọ̀ àwọn náà sì ni àwọn ẹni tí Umar tó máa ń bá dá márùn àwọn ni Umar máa ń bá dá márùn ó túmọ̀ sí pé Al-Hurr ibn Qais tọ́jú ọmọ ọmọ ẹ̀yà Uyayna ibn Hisn onájọ́ kan nínú àwọn olùmọ̀ nípa Al-Qur'an tí tó sún ọmọdọ̀ rẹ̀ wọn àbá jẹ kòhólẹ́n wọn bá sì jẹ ṣọ́bàánẹ̀ wọn bá jẹ àwọn àgbàlagbà tí ò ti gbó àbáwọn ọ̀dọ́ tí ò ti dàgbà tó bá sá ti jẹ olùmọ̀ tọ́mọ alukur'an ní kíké tọ́mọ alukur'an ní tùmọ̀ tọ́jú olùmọ̀ wọn máa ń fa àwọn mára. Uyayna wá sọ fún ọmọ ọmọ ìyá rẹ̀ yìí Al-Hurr ibn Qais òní ibna akhi ìrẹ ọmọ ọmọ ìyá mi laka wajhun inda hadha al-amir wọ́n lè kí abiyì ni ọ́ lọ́dọ̀ olórí yìí wọ́n lè kí abiyì ni ọ́ lọ́dọ̀ olórí yìí استأذن لي عليه máa mi gba ìyọ̀ǹda àti rọ́dọ̀ rẹ̀ dé máa mi gba ìyọ̀ǹda àti rọ́dọ̀ rẹ̀ dé fasta'dhana lahu ó sì bá gba ìyọ̀ǹda fa'adhina lahu Umar radiyallahu anhu Umar ọlọ́nkóyanu sí ọwọ́ ayọ̀ǹda pé kọ́ wá bá wọn. falamma dakhala ní ìgbà tí bàbá yìí tó wọlé lọ bá Umar radiyallahu anhu lọ́ba ní hiya ibn al-Khattab bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà nù ìwọ ọmọ Khattab ọ̀rọ̀ náà nù ọ̀rọ̀ ó lọ́rọ́ ẹ̀ tí ì sọ nǹkan kan ẹ̀ sì ti ń dún kúkú lájà fọwọ́lọ́hìn mo fi ọlọ́run ọba búra o ìwọ lẹ́tọ̀ ọ̀pìnàl jẹ́zẹ̀l àwọn ẹ̀bùn tó ń bùn wá kìí sọ àwọn ẹ̀bùn mẹ́rìírí àwọn ẹ̀bùn kéékèèké àwọn ẹ̀bùn jájájá àwọn ẹ̀bùn rọ́ńdọ́rọ́ńdọ́ lọ́ọ́ máa bùn wá àwọn èèyàn láyà ọ̀wọ́lé lọ́ọ́ bá ni wọ́n ń sọ báyìí. wala tahkumu fina bil adl wọ́n lọ lórí wa ṣùgbọ́n àyè ṣe dọ́gba ṣe dọ́gba láàrin wa. وغضب عمر رضي الله عنه عمر لم يكن سبينه حتى هم أن يوقع به ebi tí Umar ó gbìyànjú àti ramu ó gbìyànjú àti ramu kó ṣe bọ́sẹ̀ ṣe sojú. So ẹnì kí Umar radiyallahu anhu ọgbà gbẹrẹ èmi náà lọ sọ bẹ́ẹ̀ ètèké lẹ́yìn ni ló ti sọ làwọn ẹlẹ́nu sọ̀nsọ́ wá gbé rìpọ́tù wá pọ̀ sọ báyìí èmi gangan náà ló tún sọ fún Umar fẹ́ ra Al-Hurr ibn Qais tọ́jọ́ mọ ọmọ ẹ̀yà Uyayna ibn Hisn tó sìn lọ tó bá ń dá ọlọ́wà ni yá amíràn mìíràn ìrẹ́ aláṣẹ àwọn olùgbàgbọ́ òdodo ìnáláha ta'ala qala li nabiyyihi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba tó ga ọmọ sọ́fà nàbì rẹ̀ ìkẹ́ àti ọlọ́run kó máa bá pé khudhi làás tàmójú kúrò fún wa wa'mur bil'urf máa pa wọn láṣẹ pẹ̀lú kí wọ́n ṣe ń tọ́ da wa'rid 'anil kọ̀yìn sí àwọn aláìmọ̀kan wọ́n pa ànábì láṣẹ báyìí ẹ̀yìn bá wá ara mú lórí ntọ́sọ yìí bí sísálẹ̀ sá ni bí lùlù lẹ́lù ni èwo la fẹ́ fi kọ́sì ànábì mọ́ sallallahu alayhi wa sallam tó wa inna mina al-jahilin eléyìí náà aláìmọ̀kátọ́ lọ ní kẹ́kọ̀ọ́ yìí sínú bá ọ̀rọ̀ wọn gba ká kọjú sí wọn tó láti ṣe wọn léṣe jù ẹ̀kọ́ yìí sí wọn. ẹni tó gbọ́rọ̀ wá ni mo fọlọ́wọn bá búra Umar ọ̀kọ́jà láì lẹ́yìn ìgbà tí wọ́n ti ká ayà yìí fún un ó gbébinú rẹ̀ mi ni sì jẹ́ wọ́n kọ́ ọ̀fẹ́lẹ̀. عند كتاب الله تعالى ẹni tí máa dúró ní ọ̀pọ̀lọpọ̀ dúdúró níbi ọ̀rọ̀ ọlọ́run kí tayọ rẹ̀ kí tàpàṣì. alimam al-Bukhari wọn ni wọn ẹgbà wá ìjáde nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú ẹgbà wá yìí wọn náà pé ìgbà tí èèyàn bá kúrò níbi tí ń gbé tó bá lọ síbòmí ó dáa kò burú lábẹ́ òfin ọlọ́run èèyàn sọ̀kalẹ̀ lálejò sọ́dọ̀ mọ̀lẹ́bí èèyàn mọ̀lẹ́bí onílọ́mọ ayé èèyàn ọmọ tó nàbí mọ̀lẹ́bí wa ni ká sọ̀ sọ́dọ̀ mọ̀lẹ́bí wa kò lòdì sí òfin ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ ọ̀kan pàtàkì ló jẹ́ nínú àwọn sábàbí ilé tí máa jẹ́ kí ìrẹ́pọ̀ ìsopọ̀ ọmọ ìyá kó yí dáadáa tí máa jẹ́ kó wáyé kí mọ̀lẹ́bí tá a sì fẹ́ sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ kó gbani tọwọ́ tẹsẹ̀ kó pánilé òun náà ń bẹ nínú gbàgbọ́ òdodo nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam ó sọ nínú ẹgbàá wa tó fẹsẹ̀ rinlẹ̀ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jú ọ̀kan yìí kọ́ máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kó dákẹ́ alábi tún ní man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim bayta ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kẹ́yìn kọ́ máa sàpọ́nlé àlejò rẹ̀ wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim ẹnikẹ́ni tó gbọ́ lọ́wọ́ gbọ́ àtọ́jọ́ kẹ́yìn kọ́ sàpọ́nlé alámúlétì rẹ̀ torí ẹ̀ mọ̀lẹ́bí rẹ lọ́bọ ọlálejò ẹ pẹ́lẹ́ ẹ má fi ẹbí jẹ́ ẹ má fi àbùsùn jẹ́ ẹ má fi ya ibi tó ti wẹ̀ ẹ má fi jẹ́ ẹ má fi ya ibi tó ti ṣègbọ̀nsẹ̀ ẹ má fi jẹ́ jẹ́ mélòó náà lọ fẹ́ ṣe tí ó fi lọ ńgbèlè ti ríra káyìn ẹ ṣe dáadáa sí i nítorí dáadáa kan tẹ́yìn bá ṣe sí yóò bí ẹgbẹ̀rún dáadáa. nínú ẹgbẹ̀rún dáadáa tóbi òun náà ni pé àwọn èèyàn máa sọ̀rọ̀ rẹ dáadáa láàrin mọ̀lẹ́bí rẹ ẹnìkan bá sì fẹ́ bọ̀ ọjọ́ fẹ́ sọ àìdá nípa rẹ á rí èèyàn tí ó dúró láti dáàbò wọ́ wọn mọ ìyàn ọ̀jẹ́ bẹ́ẹ̀ arákùnrin ò rí bẹ́ẹ̀ bàbá ìyàn ò rí bẹ́ẹ̀ eléyìí pàtàkì ìdí nìkan bá bi wá lórí pé nígbà tá a bá dé sílùú kan tí mọ̀lẹ́bí wa wà ṣé ká gbìyànjú láti dé sọ́dọ̀ rẹ̀ lálejò ló pé jù ní àbí ká lọ gbòtẹ́ẹ̀lì ọ̀pẹ́ yìí náà ti mà dáhùn rẹ̀ báyìí ká gbìyànjú láti dé sọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ lópin ìgbà tá a bá mọ̀ pé dídé wa sọ́dọ̀ rẹ̀ kò ní di lọ́wọ́ tá a sì mọ̀ pé tá a bá dé sọ́dọ̀ rẹ̀ a ní sáláìrí ibi tí wọ́n bá wa tẹ́ni sí tákàn ìmọ̀tò bá yẹ pé àwọn gan alára wọn ò tí ì rẹ́ sẹ̀nà àwọn tí wọ́n fẹ́ sọ̀kalẹ̀ lálejò lọ́dọ̀ wọn oúnjẹ tí wọ́n jẹ àwọn gan ò ní àwọn tí wọ́n fẹ́ sọ̀kalẹ̀ lálejò lọ́dọ̀ wọn àwọn gan ra pápá ni wọ́n ti máa lọ lóṣù nígbà tí wọ́n bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ àwọn tó fẹ́ sọ̀kalẹ̀ lálejò lọ́dọ̀ wọn nígbà tó lọ ẹlẹ́dàá wọn sì ṣe páàní níta lè fi gba ilé àlejò májú ká lọ gbalẹ̀ àlejò yẹn wọ́n fẹ́ kó ṣe ike bá a bá ti délù tá ìdélù ká ti ta wọ́n lólobó pàdé wọ́n bá sì di pé ilẹ̀ bá má ká sọ bí a bá dé sí ká fi yé wọn kò sí nǹkan tó burú kẹ́yìn lọ kì síbẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ kíkọ̀ bàjẹ́ tó ń nàbà wa kì sílé ọ̀dà púpọ̀ ṣùgbọ́n ká wá jẹ́ ike ẹni tí agbára rẹ̀ ọ̀ká nǹkan iná láti lọ dé sí lọ́rùn tó lọ wá fi àyò tó máa ran kùn tó máa fi ya eléyìí tí ò ní ti tó máa fi jẹ́ ara rẹ̀ islam ò di ẹrù tá a lè gbé ọlọ́run bò dírù wa lórí la yukallifu Allahu nafsan illa wus'aha nínú ọ̀gá tó fún wa mẹ́ẹ̀ òun ní pé àwọn ẹni tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tó bá gbé sípò ọlá wọ́n máa láwọn èèyàn kan tí wọ́n máa ń fà mára àwọn máa dàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ abánijíròrò adánimáran alanilọ́yẹ̀ àwọn èèyàn tó yẹ máa fi sírù pò wọ̀nyí ẹjẹ́ wọn jẹ́ ni tó ṣe pé nímà ẹjẹ́ wọn jẹ́ ni tó jẹ́ pé nímà nípa tọ́lọ́hùn ó sì mà nípa tànẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ní fúnni mọ̀ràn tí tún tẹni ṣe tí ìbá tẹni jẹ́ àwọn lẹni tí wọn ò ní kà máa gà wá wọn máa gẹ̀ wá bíi fìlà lórí irọ́ ọ̀pọ̀ ẹ̀mẹ́rin àwọn máa ń sọ wà lẹ́yìn rẹ̀ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fáwọn èèyàn lọ́tún àti lọ́sìn àwọn gangan ní máa kọ́kọ́ jàǹbá wọn nítorí kí wọ́n lè má jẹ́ tó lódodo lẹ́nu wọ́n lè má lo òótọ́ níwà àwọn èèyàn tó yẹ kọ́lé rẹ bá ní jẹ lásán làwọn agbọn asalẹ̀ ǹjẹ́ yóò rí gbà lọ́dọ̀ rẹ ló gbé wọn súnmọ́ kò jẹ́ wọ́n lọ́dún pé ipò tó ń bá lọ ayé ipò tó wà ìjọba tó ń darí kó o tàṣe gé ń bẹ̀ kò jẹ́ wọ́n lógún àǹfààní tí wọ́n ní wọ́n wá wá. wọ́n máa sara amsalu haula ifi hada lacaf máa asara hù. irú wọn pọ̀ láwùjọ tá a wà lónìí. ọ̀dọ̀ wa advisers fa special advisers àwọn tá a lẹ́yìn ẹ̀ nípò advisers ìwọ ojúlọ́rí ni àwọn ẹni tí ọ̀fẹ́ kọ sàtẹ́gẹ tí ọ̀fẹ́ kọ kọ yanjú ẹ̀ lọ́lọ́àfíà tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà sọ pé àwọn ọba kọ́ ló máa ń yàyà kuyà àwọn ọba kọ́ ló máa ń jẹ́ kò ṣe súnmọ́ tí ó sì rí sá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn ni wọ́n sọ wọ́n di dàkúdà. àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ adá wọn mọ̀ràn ní sọ wọ́n dẹni tí ó sì máa rí sá. ìrọ̀ gbogbo kò tẹ́ bá àlàyé tẹ́ máa wọ ẹni tí wọ́n máa dá yín mọ̀ràn tí wọ́n máa là yín lọ́yẹ̀ tí wọ́n fi yín lórí gbogbo sẹ́tẹ̀ ń ṣeun tí ò jẹ́ haram ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn ní wá. nítorí pé òun kò ní kò ní rí pé fẹ́ ṣìṣe kó jẹ́ ṣìṣe kò sì ní rí pé dáadáa lẹ́ ń ṣe kó sí yín lọ́wọ́ rẹ̀ yóò tún bọ̀ gbóyin láyà tí ẹ tẹ̀síwájú ni. ẹ yóò rí i pé ìgbà táwọn ẹni tí wọ́n ń ṣèjọba láyé táwọn wà lónìí wọn ò láwọn èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní abánidámọ̀ràn sẹ́yìnrántí tó mọ̀ ń pàtọ́ lọ nítòsí wọn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ burúkú tó bá ṣẹlẹ̀ eléyìí tẹ́ yẹ kẹ́ni tí ó mú wọn lábánidámọ̀ràn tọ́gbà wọn lámúgbálẹ́gbẹ̀ẹ́ tọ́wọ́ kó gbégbé sí akin nípa rẹ̀ ẹ̀rí kò lè má ṣe nǹkan kan nítorí pé ó ní abánidámọ̀ràn bí àádọ́ta àwọn ogójì ó lé mẹ́ta wọ́n ní kó má ṣe nǹkan kan kọ́rọ̀ èèyàn méje ní àwọn àgbọ̀ kò ní kọ́rọ̀ èèyàn méje nítorí ọmọ wọn pé èèyàn mẹ́tàlélógójì tó ti ní kí n má sìn kankan kí n má sàn kankan kí n má yọjú bẹ́ẹ̀ ọ̀run lọ́wọ́ kí n tẹ̀lé. kéèyàn sì máa lọ tẹ̀lé téèyàn méje tó ní kéèyàn lọ tó ní kéèyàn lọ fi ìbànújẹ́ rẹ̀ hàn nípa ṣẹlẹ̀ ìbànújẹ́ tó ṣẹlẹ̀ wọ́n máa jẹ pé yóò dé bẹ́ẹ̀ làwọn yóò bá máa sọ̀yàn lẹ́yìn wọ́n bá máa sọ̀yàn pure water àwọn mẹ́tàlélógójì tó ní kéèyàn má lọ tẹ́lẹ̀ wọ́n sọ pé kò àtọ́ǹdì yín bí ibà ni ẹ má lọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó pọ̀ jù nínú abáwọn dámọ̀ràn lónìí wọ́n ṣe èèyàn gidi wọ́n gbọ́ tó yàn ṣe èèyàn gidi nìwọ́n náà wọ́n lè ṣe èèyàn gidi torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ gbàtọ́jọ́ pé àrólé ní fúnra ara gidigidi ni. tí ó tún wá àwọn ẹni tí wọn máa dá márùn àwọn olùmọ̀lọ́ náà yàn. irú ayẹlẹyẹ wọ́tọ̀ tó bá yẹ pé kúrúǹtì tí ọ̀gá nǹkan kan máa ní àwọn kúrúǹtì lọ náà lọ kójọ. yẹ gbogbo kòtò bá wà láyé má jìnnà sáwọn olùmọ̀. wọ́n máa kọ́ ní ntọ́ wọ́n máa ṣàlàyé fún ọ nígbà fẹ́ dojú sọ ọ wọ́n fẹsẹ̀ rẹ sójú ọ̀nà nígbà fẹsẹ̀ rẹ bá fẹ́ yẹ fún bẹ́ẹ̀. eléyìí pàtàkì nítorí pàtó ìmáàmù Nawawi rahimahullah tó fi fàdé sí síbí ni àwọn ẹni tí Umar sọ́fà mára wọ́n jẹ́ abánidámọ̀ràn fún amúgbálẹ́gbẹ̀ẹ́ fún kí ni gbogbo wọn àwọn olùmọ̀ àwọn olùmọ̀ wọ́n yàtọ̀ sí àwọn atànyànjẹ nítorí tó bá pè ọ́ lólùmọ̀ lóòótọ́ à ọ̀yọ̀ kápò onímọ̀ ò kì í sàtànyànjẹ ẹ̀wù ni máa tiẹ̀ láwàní ni máa tiẹ̀ tẹ̀sùbá ni máa tiẹ̀ ẹ̀kọ́ àwùjọ tó o bá ti sí mà gbogbo ẹni tí ọ̀ mọ̀ kankan náà lẹ́ẹ̀mọ̀ pọ̀ mà ẹ̀ka bá nǹkan jẹ́ lásán. torí Umar radiyallahu ọ bụ àwọn olùmọ̀báwọn torí pé <laughs> ẹjọ́ òde ọ̀rọ̀ òde ìṣòro ọ̀wà ó kọ́ ọlọ́wà wọ́n fẹ́ kọ́ lórí ìtọ́ba àwọn ìyànjú igi ẹyọ kan ò sì lè dá gbòsì kọ́dà nínú sàhà igi ẹyọ kan ò lè dá olóòtú rí sí àwọn ń dún. làwọn ẹni tó fi ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ abánidámọ̀ràn àwọn sọ̀gẹ̀dẹ̀lú náà làwọn ọ̀tún àtòsí rẹ̀ nǹkan dàrú àbí òní dàrú dàrú ẹ àpèjúwe kan nínú ìsì tó bá lọ mọ àwọn dàǹgísọlá tẹ́lẹ̀ pé àwọn náà ni wọ́n rọ kiri káàrẹ̀ ó nìkan wá ọba zina tọ́gọ̀ ń lò ní tipátipá. tọ́ Umar radiyallahu anhu ọ̀rọ̀ ọlẹ́gbọ́n yẹn yẹn yẹn dá sí. Hmm. tẹ́yìn sì mọ̀ pé tá a bá ti dánwò ká mọ̀ bó ṣe gbọ́n sí bó ṣe nímẹ̀ ní ìgbà àkọ́kọ́ gbogbo èèyàn náà láàkà fún mi tó lè dára márùn lẹ́yìn ìgbà àkọ́kọ́ nínú èèyàn mẹ́wàá olójú ẹni tá nìkan sọ̀rọ̀ torí o ti dá sí i a rí i pé ọpọlọ rẹ ò pé lọ sí ìrònú kúlíkúlí ìlọ́kàn wà lórí rẹ pé bá tiẹ̀ jẹ́ pé kúlíkúlí pẹlẹbẹ ni òun gba tiẹ̀ pọ̀ ẹ bá ti ní kúlíkúlí àti gàrí ẹ máa pèsè ẹ̀kan náà ni lèyàn fi ń gbà yìí lèyàn sì fi tẹ́ síbẹ̀ kí wọ́n máa ronú kó tó sọ̀rọ̀. Ali ibn Abi Talib radiyallahu anhu gbà tí wọ́n ní ẹ̀dá wa márùn ó ní tí wọ́n bẹ̀ ní pé bóbìnrin ṣe wà ẹ jẹ́ káwọn obìnrin ó mú lọ sí ọ̀dọ̀ wọn tọ́ba wa débẹ̀ fún ọgbómi kaná tómi bá gbóná dáadáa àtọ̀ tí ń bẹ lára rẹ̀ yìí wọ́n rọra fi nǹkan há wọ́n á dà sínú omi nígbà tó bá ń hó. ẹnìkan kan wá ní ẹ̀yàn ṣe zina ẹni wọ́n gbómi kaná fẹ́ po tíì ọ̀dà bí ọmọ ìsírẹ́lì nígbà tí wọ́n lẹ́nìkan pààyàn ọwọ́ agbópo ẹni tó pa ọ́n ó gbé sẹ́nu ọ̀nà ẹlòmíì pẹ̀lú èrò pé wọ́n fi tìran ikú ń tì má ẹlẹ́nu ọ̀nà. tọ́ wọ́n á lọ bá nàbì Musa alayhi salam pé báwa bí olúwa rẹ léèrè ta lẹni tó pààyàn yìí afẹ́ mọ àǹfààní bẹ́ẹ̀ ní ká mọ̀ anabi musa alayhi salam a sọ pé inna Allah ya'murukum an tadhbahu baqara ọlọ́run pa yín láti ẹ̀pẹ́ kẹ́ pa màálùú pé àà ah, ah, ah, musa. à ń sọ̀rọ̀ pé ó pààyàn kó lu àríwọ́ ní olú àmàbọ̀ sọ̀rọ̀ ẹ̀rí káwọn kẹfẹ́rí. fẹ́ẹ́ pé àtẹ̀jọ́ gba ẹ̀sìn àtẹ̀ntì ò tí gbà ẹ̀ńtẹ̀sẹ̀ gbà tí mánì ò tí jókòó sọ́kàn. ẹ bá polúwa rẹ̀ ṣé ń tẹ́lẹ̀ kó pé ká ṣe wọ́n pààyàn àwa ń wádìí ẹni tó bá ní ká tún lọ́ọ́ pa màálù ẹ gbọ́ dáadáa sí báwo. ẹni à ọfẹ máa mú aṣeré nù bá wa Musa òní a'udhu billahi an akuna minal jahilin ọ̀tájọ́ ọlọ́ọ̀ kọ́mọ̀sẹ̀ nílọ́kànnú àwọn aláìmọ̀kan ẹni aláìmọ̀kan ní sẹ̀fẹ̀ẹ́ aláìmọ̀kẹ́ ni máa sáradà káwádà ó ń yà wọn lẹ́nu pé wọ́n pààyàn wá ní ká pa màálù owó lọ́jọ́ra wọn irú rẹ̀ náà lè tàn sọ ẹnìkan ní lágbájá yìí ó fi tipátipá bò ń lò lọ́wọ́ ajẹ́pẹ́ yìí ní kéènì ìwádìí rọ́wò lẹ́sùn ẹni tí a ti fẹ́ sun jẹ́tẹ́ tó tún wá fi kó para ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ ń wòran ẹ̀ ra ó ń fọ tí ó ti kó fún ẹni tó fún lẹ́fàáfẹ́ ó ti ṣubú ká dà fún ọ ìwọ ọ <laughs> wà nílẹ̀ ìgbéga sẹ́nu wà ń wára àlẹ́ ìníṣẹ́ mi bá hó àtọ̀ tó lọ́ wà níbi tó ń tó sàn ẹlẹ́jọ́ sọ̀dánù ẹ̀dánù omi ti ń hó kẹrẹ aṣọ fún wa ntọ́ bá ṣẹlẹ̀ àfa wọ́n bá fa ń tà pè látọ̀ lọ́ba dì ó di funfun ẹyin ṣáàyìlá ìlọ́wọ́ àtẹ̀yìn ni màdáàmù lọ fọ́ tọ́jà sísan ọ̀fẹ́ kó bá ẹrú ọlọ́run tó wọ́n sẹ̀ ọlọ́run gbà wá lọ́wọ́ alákòóbá wọ́n kọ nọ́mbà sátọ̀ rẹ̀ sábà sọ wo dáadáa kì ṣe tèmi subhanallah. dídì tí kìíní dì pé ẹyin lọ́lọ́ fọ́ sára màmá yọ aláwọ̀ yeye nínú ẹyin ọyún ọ̀sọ́tọ̀ lọ́nà kó wọn tó tètè dáná àbátọ̀ wọn yẹ́lò. tóbi wọn ti mọ torí ẹ̀ ló pé àwọn dìdìrín já tó ṣe tó mọ̀ràn. pé táwọn ó tọ́jú ọ̀tọ̀ ti sì dìnnà bọ̀ láyé ẹ̀ lẹ́lẹ́yìn gan ò tí ì fẹ́ ẹ wá tó tógbò ẹ tún wá lómi. obìnrin ni wọ́n mú apò ṣe zina láyé Usman radiyallahu anhu kí ló tẹ́ẹ̀fì kó ṣe zina oṣù mẹ́fà gẹ́gẹ́ ló fi lóyún ló lò bímọ. kí ṣe zina lóṣù mẹ́sàn-án lobìnrin máa lóyún tó bímọ. ẹ dára mọ̀ràn jàmá ẹ dára mọ̀ràn ẹlòmíì lè pe àrùn ojú ni kì í sàrùn nu oṣù mẹ́sàn-án ni. báyà mọ̀ pé wa ọmọ tí wọ́n bí lóṣù mẹ́fà wà o ládùúgbò wa ọmọ tí wọ́n bí lóṣù ọdún kan wà o àwọn mẹ́sàn-án ni gẹ́gẹ́ pé dé tiẹ̀. ali ibn abi talib radiyallahu anhu ó ní kò ṣe zina ó ṣe é ṣe kó bí ó ṣe é ṣe kó bí ẹ láyé wa torí àní ṣe jẹ́ kí sẹ́yìn bá dé lórí ẹ ti gbọ́ o àmì ẹ̀ lè gbà tán. ọlá àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí inú wọn fi máa pẹ́ ẹ ti gbọ́ jù ẹ ti nímọ̀ jù àbàbà ti lóye jù ó sì níbi tí màá rẹ̀ máa ó níbi tọ́gbọ́n rẹ̀ ma ó níbi tóyè rẹ̀ ma torí afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n wọn ì jẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ìwọ wọn mọ̀ pé pé o àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ ní sẹ́ o pé wọn ò ní kankan tí wọn kàn darí wọn lọ ẹ kẹ́yìn náà sọ sí ẹ̀yìn ń kọ́ bàbá wò dáadáa ní tí bàbá alágbádá sọ làámú kì í sọgbọ́n àti ọgbọ́n ọlọ́gbọ́n ni àwọn ẹjọ́ tí bá ti pé mo ti dépò kan ìwọ ọgbọ́dọ̀ sórí wọ gbọ́dọ̀ gbọ́dọ̀ débi ma sórí wọ tí wọ́n bá tó ní pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ agọ̀rí ó tètè hàn agọ̀rí ó tètè hàn torí pé tí wọ́n bá ń gbẹ́jọ́ ọbọ̀ tí wọ́n nìkan bá ń dáadáa sí i la ilaha illallah àti ilé ọpọlọ rẹ ó tètè tì pé àti bàbá yìí báyìí torí ẹ̀ àwọn èèyàn tó bá fà mára tọ́lọ́ ń sọ àwọn ló ní mà olóye àwọn ni wọn bẹ ìjìká tí ò ní jẹ́ kẹ́ wọ yí ẹ̀mọ́ ọlọ́run ọgbọ́n wọn ni wọ́n máa lò ìrẹ́ ẹlẹ́sẹ̀ rí kété yẹn bá gbọ́n tó bá dé lórí má pè ọ́ níbi ogún ẹ̀ka lọ́dàn sórí ìgbà mọ́kàndínlógún yòókù àwọn èèyàn lọ́wọ́ máa ran kí ló dé wọ́n máa ní ah! ẹni tí bàbá rán ní sọ̀rọ̀ báyìí tí bàbá bá yá wọn kọ́ mo rò pé lóṣù pé bàbá ó lè má mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ ntọ́ràn lẹ́gbẹ̀ẹ́ gbogbo ntọ́ràn àmọ́ iyì tí wọ́n rẹ̀ mọ̀ jẹ́ ẹ̀dá kúndùn bàbá wà wà wọ́n ti ń rìn yẹn gbogbo gbogbo làwọn bá wà níjọ́ bàbá bá wà lọ́lọ́ ọlọ́mọ ya nǹfààní káàdì. torí ẹ wọ́n ní kí àlè yọ̀ta wò. Ali radiyallahu anhu ó ní ṣé sebọ́lọ̀ lè dá wa ó sọ wípé wàlúwàlídàtú yorùbáìnà àwùlẹ́dàhùnà àwùlẹ́yìn kàmìlẹ́yìn lèmẹ́n àrọ́dà ẹ̀yẹ tí mà rọ̀bọ̀ à. ẹni tó bá fẹ́ pé rírí ọmọ kó rí ọmọ fọdún méjì ẹ bá wà bí mu. ọlọ́run ti sọ ọ́ lọ́wọ́ àmì kẹ́ wàhámùlùhù wọ́n fi sọ́ọ̀lùhù sẹlẹsùn ṣahara àdéhùn ọmọ àti rírì tí wọn fi gbẹyàn lẹ́nu rẹ̀ ọgbọ̀n oṣù lọ́gbà ọdún méjì tọ́lọ̀ wá fi ní kí wọ́n fi rè ma oṣù mélòó ni oṣù mẹ́rìnlélógún tẹ́ ẹ bá yọ oṣù mẹ́rìnlélógún tọ́jọ́ ti rírẹ ma nínú ọgbọ̀n oṣù tí wọ́n ti lóyún kí wọ́n tó fi rè é oṣù mélòó oṣù mẹ́fà ibẹ̀ la ti dá a mọ́ gbogbo aná là ń ka ẹ̀ àmọ́ gbogbo akọ́lọ́ lè yé ẹnikẹ́ni àwọn àti ń bẹ lórí mi kọ́lá mo ti fẹ́ wí yóò ṣe wí yóò ṣe wí so torí ẹ̀ látijọ́ láti wá mọ̀ ní òfin ṣẹ̀rí àpé aqallu muddatil haml sittatu ashhur ìgbà tó kéré jù tó yìí lè fi lóyún tó bímọ tẹ́ẹ̀sì gbọ́dọ̀ fẹ̀sùn zina kan ńlọsùn mẹ́fà tọkùnrin kan bá kú tí ìyàwó rẹ̀ kí wọ́n sọ pé òun lóyún gbọ́dọ̀ mọ̀tọ́ lóyún yẹn bàbá ti kú láti jẹun wọ́n ní à kódà mo ẹ̀yìn tí mo parí nǹkan oṣù lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì la ríra torí ríra tá a sì ríra ìjọ karùn-ún rẹ̀ ni wọ́n kú ìjọ karùn-ún rẹ̀ ni wọ́n kú ṣùgbọ́n mo retí nǹkan oṣù èèrí lóṣù yẹn ajẹ́pọ̀pọ̀ kú kò ju ijọ́ mẹ́rin lọ ìyàwó lóyún kó tó di pé kú pẹ̀lú ijọ́ mẹ́rin ìyàwó ti lóyún ó kó oṣù mẹ́fà gẹ́gẹ́ ìyàwó bá bí ma ah, eléyìí olùgbẹ́ bọ̀ bọ̀dá mi ó <laughs> bọ̀dá rẹ̀ náà lónìí torí pé oṣù mélòó ni oṣù mẹ́fà kálá ọ̀dà rẹ lónìí ọba àfòkọ́ dẹyẹ ọ̀dà rẹ ti kó ti tọ́dún kan àbọ̀ àtijọ́ tí bọ̀dà rẹ ti kú láti róyún nínú ìyàwó rẹ̀ ó sì lé lọ́dún kan àbọ̀ ní tí bọ̀dà rẹ ti kú ó ń pé ọdún kan àti oṣù méje níyàwó ń bímọ ẹ̀rọ àníkéènì ọbẹ̀ kọjọ kú kọ pé sọmọ bọ̀dá mi torí wọ́n ti pè ìgbà ń gbẹ́nu. ìgbà kìnnì ìgbà máa dọ́mọ wọ́n àti sọmọ tí wọ́n rà ní baby factory torí kí lábẹ́ òfin ọlọ́run obìnrin lè lóyún fọ́dún méjì ó lè lóyún fọ́dún mẹ́ta ó lè lóyún fọ́dún mẹ́rin àwọn hànàbílẹ̀ wọn láwọn ọlọ́lọ́dún márùn abẹ́rẹ́ nǹkan mẹ́rin amalikiya aláwọn ọlọ́lọ́dún mẹ́rin hambaliya wọ́n àwọn rí ọlọ́dún márùn kí ló pé wọ́n tàmílẹ́tì wọ́n ti pè chain of relationship ọmọ sí bàbá rẹ̀ ọmọ rẹ̀ náà ní ẹjọ́ àmọ́ yóò bá lẹ́bù tóyún bá ti lé lọ́dún kan sẹ́yìn ọgbà pa mú ọ lọ́nà ẹ̀dá o. <laughs> yorùbá wọ́n lè ní wọ́n di ọmọ ọmọ ọmọ ọlọ wọ́n di sí inú sítánì màṣíìnì sì ń sọ pọ̀ mọ́ ẹ ẹ dákú ẹ fẹ̀rọ lẹ̀ jáde. ọmọ asaka asaka lórí irọ́ láti ìgbà tó ti jọ ọmọ ọgá ẹni ọ̀fẹ́ nu sọ́ọ̀bì nǹkan mi wọ́n bá mú mu kú mu tán wá wà kú wà pọ̀ ọmọ ọlọ́mọ ánú wọ́n wá jáde bí ọ̀pọ̀ pé ah, a àti ẹ̀dúpẹ́ tá a borí rẹ̀ ọbẹ̀ pọ̀ nì tá a lọ fẹ́ pa sọ́mọ ródò yìí náà ni wọ́n pa. tẹ̀lé ìtumọ̀ sí pé tóyún bá ju oṣù mẹ́sàn-án lọ wọ́n lè padà bí wọ́n rọ́wọ́ gẹ́gẹ́ bí bahak bahak apanilẹ́rìn la arẹ́rìn la wọ́n ní wọ́n bí ni lẹ́yìn ọdún méjì ó tún ṣe jáde láyé bá rẹ́rìn ní lọ́sẹ̀yìn rẹ̀ méjì ó tún ti wọ́n láti inú ìyá rẹ̀ rẹ́rìn kékeré ni adénù àwọn adénù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀rin àjọ adé <laughs> ọdún méjì yàrá fún gbàtà ayédáyé òyìnbó náà là ní sùúrù mà láà ti ní oṣù mẹ́sàn-án sani machine ọ̀sọ̀ pé kíníkan april kíníkan ni wọ́n bí ma wọ́n ní twenty four april tó bá ti lè lọ sí twenty five àtàlẹ́ ló ti yẹ kẹ́ wá ọmọ òmùmí wọn á máa <laughs> àwọn sọ pé déètì náà ni ẹsẹ̀ mímọ̀ láìka lọ́kọ so lórí di eléyìí tọ́ba yẹn tó wá tọ́sẹ̀ gbígbà à bàbá lọ bá àwọn oníkájúkájú kájú parí wọ́n ti kí abẹ́bọ́ ẹni ẹlẹ́ni ń kú wọn ti gbọ́ ọmọ dáadé pé a lè dúró má. pé wọ́n sọ pé lẹ́yìn máa bíwó pọ̀ iṣẹ́ abẹ wọ́n ní máa bíwó pọ̀ gbogbo òsì fẹ́ abẹ́yìn fẹ́ ọlọ́run mẹ́jẹ̀rì tó eléyìí jẹ́ báwọn. tó nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ a ti rí i pé tọ́lọ̀ ń bá fún láàyè kan ipò kan kódà nínú lẹ́yìn ẹni tí ẹ̀jẹ̀ kọ́ máa fún yín márùn làwọn tí wọ́n bá nímà ẹni tó nímà torí rẹ̀ pé torí kẹ́ ẹ má bàa sì ṣe kẹ́ ẹ má bàa sì sọ kẹ́ ẹ má bàa ṣẹjọ́ dá ẹ̀yin gan inú yóò máa dá dùn pé ah pẹ̀lú àwọn eléyìí pẹ̀lú ògùn ọlọ́run ní tẹ́ àmọ́ ń jẹ́ sẹ́yìn ọba ti gbà màrà kò síbẹ̀ ṣe lè gbà tó agọ̀yán hàn náà ni kò síbẹ̀ yẹn ṣe lè gbà tó wọ́n nìkan agọ̀rẹ́ hàn náà ni. ẹni tí wọ́n fẹ́ gbà màrà lọ́dọ̀ rẹ̀ ó lè gbọ̀ jù ú lọ àmì ọ̀gbọ́n lọ́dọ̀ rẹ̀ tọ́lọ́lọ́ ẹlẹ́dàá lè ṣípayá ọkàn tiẹ̀ sí nǹkan kan tó pé ẹ̀yin ò rí tẹ́bá fi ọgbọ́n tí ń kún abọ́ tiẹ̀ yóò bá dọ́gbọ́n ńlá. bákan náà nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ ìmì níbẹ̀ yẹn gan nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ ni pé a jẹ́ ni tí yóò máa wò pò nìkan ló ń mà sí. ọgbọ́n tẹ mọ mà tẹ mọ wá wò àwọn èèyàn yòókù ọgbọ́n ẹ̀yin ni wọ́n fi ń lé ọgbọ́n tẹ́ ẹ tó de ìmọ̀ràn ni wọ́n ti tọ́ yín irọ́ lásán gbọ́gbọ́n wọn nìkan tó bá borí àràbà tó borí òru òní pẹ́ jábọ́ lẹ́yìn kùlẹ̀ àgọ̀ torí ẹ̀gbá márùn gbọ́ntẹ́lómi náà sọ ọlọ́run ò kó ọgbọ́n gbogbo ọgbọ́n sórí èèyàn kan ẹsìn náà sì torí pé èmi àti lágbájá ń jà kìnnì kan wà láàrin wa kẹwàá ní ẹsìn mọ̀ pé alihamudulilayi ọgbọ́n kẹ́ni àwọn àfẹ́gbọ́n rọrùn ebi tá a bá ní ọsọ ni. a ìyẹn tó bá wà nítòsí tiẹ̀ àmọ́ kí èso ọ̀dọ̀ ọ̀rẹ́ tó máa gba àyọ̀ǹda tó ti lọrọ láyé tọ́lọ́ lọ́n fún náà lọ́rọ̀ kọ́ nínú ẹ̀kọ́ tuntun wa ń bẹ̀ wọn náà ní pé Umar radiyallahu rẹ̀ tọ́jú kò fi tọ́jú oríṣi o bàbá fún bàbá fún àwọn ẹni máa fi ṣe abánidámọ̀ràn amúgbálẹ́gbẹ̀tì kọ́dọ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú abdullahi bin abbas radiyallahu anhuma onáìmẹ́nu àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ adánimọ̀ràn fún umar ibn al-khattab radiyallahu anhu ó wá ó fa ìbínú lọ́dọ̀ apá kan náà àwọn àgbàlagbà sàhábà á wò pé ọmọdé yóò máa jókòó pẹ̀lú wa níbi tí à ń ti ń bá olórí dámọ̀ràn ẹ̀jẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ọmọ yìí ó rí wa kùn ènìjọ́ kà wá kùn sọ̀rọ̀ pé olùrẹ̀ náà máa ṣe àwọn àgbàlagbà náà ní ìsìn pé àá ah, à ń jájá mọ́sálásí táǹkì ọ̀ kọ́lẹ́gbẹ́ ah, ọmọ ẹgbẹ́ o tọ́ ọmọ rẹ̀ wá kíyèsí kébí bẹ́ẹ̀ Ibn Abbas láàrin àwọn ẹni tó ń fà mára ń bí àwọn tó jẹ́ irọ́ bàbá rẹ̀ àwọn tó ju bàbá rẹ̀ lọ ń bí wọn nú. Umar wa ni ọ̀rọ̀ lọ́n nínú suratu an-Nasr idha jaa nasrullahi ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا أم كلا يقبين na كلا ينا يقبين كلا ينا يقبين قالوا كذا ọlọ́run ọba ẹlẹ́dàá ọmọ táwọn nírú rẹ̀ nú ọmọ táwọn náà ní tó dàgbà jù lọ tó àwọn tó kọ́mọ kọ́ máa rí olú ẹ̀fọ́ kí ni wọn náà rí ló ń bá ní à ìwọ Amirul Mu'minin nítorí mi gbọ́ yín nínú àyà yìí ni pé ikú ànábì ti súnmọ́ nítorí pé gbogbo nǹkan tó bá ti pẹ́ àdínkù ló tún kù àkàràwọ̀ kò mọ̀ àti ẹ bá gbé bọ́kẹ́tì tẹ́ gbé sẹ́nu ẹ̀rọ tẹ́ wá sí omi sí tí bọ́kẹ́tì tómi bá fi lè kún tẹ́ bá gbé kúrò nídìí ẹ̀rọ kí náà máa ṣẹlẹ̀ lọ́ọ́ bẹ̀rẹ̀ sí dínkù lọ́ọ́ bẹ̀rẹ̀ sí ní dínkù ǹjẹ́ mi gbọ́ inú ara ẹni pé ọlọ́run ẹlẹ́dàá wa ó ti ṣe ìtànàbì sallallahu alaihi wa alihi wasallam tó ti ń fojú sùn ti pẹ́ ọlọ́run ti ṣe fún un kí mẹ́ta ló di ìlú islam ó ti dì í kí gbogbo ara mẹ́kọ̀ọ́ di mùsùlùmí ó ti dì í lọ́sí kó gbogbo àbáwọlá yìí lọ́lọ́run ànábì sí láti ojú ayé ànábì ànábì sallallahu alaihi wasallam ti gbé jẹ́ǹsù Usama ló ti gbé dìde ẹ̀rọ ẹgbẹ́ ìsìláàmù nṣó níbi tó tàwa gbogbo bí tàwa yìí. ikú pa ànábì sallallahu alaihi wa alihi wasallam ṣáájú fún tó gbéra àkọ́kọ́ tí báyọ̀ bí sọ̀rọ̀ lọ́wọ́ àti ńlá ń gbé dìde bẹ́ẹ̀ máa ń sọ́n bí báyìí ẹ lọ jagun bí ìsìláàmù ó tún ṣe gbèrú sí i kò sí tàbí ṣùgbọ́n mi lè wọ́gi lé lílọ yín ẹ gbọ̀nà bá nàbí lóní kẹ gbọ̀nà náà ni ìyẹn jẹ́ iṣu Usama torí ẹ̀ ìgbà tó lọ́n tún wá sọ bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àti ńlá pé idha jaa nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله أفواجا تو يوا ونس إسلام تو يكون ونس إسلام لين جماعة كوكو لين جماعة كوكو لين جماعة كوكو لين جماعة كوكو فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فسافا ما فولو ألدار نكبا في فين فون kó sì máa tọrọ àforíjì nítorí pé lẹ́yìn gbogbo dáadáa tẹ́ bá ṣe tán ọlọ́run máa ń sọ pé ẹ tọrọ àforíjì. فإذا قضيتم مناسككم فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم ẹ ti parí hajj ọlọ́run ni ẹ tọrọ àforíjì gbogbo nǹkan tó bá ti tán ẹ tọrọ àforíjì ní dáadáa Ànábì sallallahu alaihi wasallam ń ṣe jẹ́ pé tó bá parí sọlá ti tà ìparí ìyá ńlá wa Aisha radiyallahu anha ọ̀nà bí máa ń tọrọ àforíjì tó bá ti sálámà tà ìsálámà astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam. ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ọlọ́run ẹlẹ́dàá tún sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ pé àkókò díẹ̀ ni wọ́n máa fi sùn lóru kánú kọ́lí ilẹ̀ mìíràn lẹ́yìn máa yà jà ó kọ́bìlì ẹ̀sárì hóm yẹ káwọ́ fèrò àkókò díẹ̀ ni wọ́n máa fi sùn lóru tó bá di sàárì àlùfáàdàrí ti fẹ́ yọ wọ́n máa tọrọ àforíjì rẹ̀ níparí gbogbo dáadáa àwọn olùgbàgbọ́ òdodo máa tọrọ àforíjì sọ eléyìí túmọ̀ sí pé ìgbà tó lọ sọ pé fasabbih bihamdi rabbika wastaghfir ikú ànábì ti súnmọ́ Umar radiyallahu anhu ní sẹ́gbọ́n ní gbogbo kálukú gbogbo kó wá dé kó wá kò sẹ́ni tó gbọ́ yìí ntọ́mọ yìí gbẹ́yìí gbẹ́yà lóun náà gbẹ́yìí lára yìí òun náà sì lódodo. ọlọ́run ọba ti ń túfọ̀ ọkọ ànábì tànábì tànábì ètò kù kò sí tó kù má nìsín bí pé okú ìpalẹ̀ má lọ okú ìpalẹ̀ má kú. ókè irú ọmọ kékeré yìí tọ́lọ̀ ń fún lágbọ̀ọ́yé ńlá yìí tí ń bá àwọn kan lóyún lọ́kàn jẹ́ pé wọn láwọn á ti sáà ru yín. mo rò fẹ́yìn náà rí ọdún orí kọ́ ló gbé sípò àbà ìmọ̀ rẹ̀ ló tò sí àárín ẹ̀yìn àgbàlagbà ẹni tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe ní amúgbálẹ́gbẹ̀ẹ́ ó lè dàgbà ó lè jẹ́ ọ̀dọ́ níta nílò ní kíni ìmọ̀ rẹ̀ àkín kò wá yọ. ìwọ tó dàgbà tó àwọn ìyókù tí wọ́n fà mára kí gànàgànà ọmọ àgọ̀ nítorí pé gànàgànà yóò padà dé kọ tẹ́ Ibn Abbas onígbà mo ti fura mo mọ ń fà sẹ́yìn gan mo fura pé kò tí àwọn kan nú ọmọ wọn fà sẹ́yìn gan èmi jókòó níbi tí wọ́n ti máa rí mi lọ́ọ̀kan torí ní tètè máa bẹ́ẹ̀ ẹ̀mẹ́rin nǹkan tí wọ́n sọ tí mo mọ̀ dáhùn rẹ̀ sì ní sọ̀rọ̀ ó dìgbà tí wọ́n bá tó sọ pé ìwọ́n tún Abbas ní kò sọ. yéèsì tí wọ́n bá ti wá fọ ọmọ ara tán ti gbé ọ sípò àwọn àgbàlagbà ni wọ́n mọ̀ pé um, nítorí wà ń bẹ̀ ní ìsìn ni pé àmọ̀ um, pé àwọn míì náà kàn lọ́jọ́ lórí ni àbí òye um, àwọn atájọ́ ọmọdé kéékèèké gbangba ni àbí òye ó ń yè bàbá alọ́sọ̀gbọ́n àwọn <laughs> ọmọ búlọ́dì fúlù àwọn bàbá bàbá rárá ọ̀tọ̀ nítorí bí ọba sí nǹkan kẹ́rì pé gbogbo àdìsí ta ti kà sẹ́yìn náà pé bí wọ́n bá kún èèyàn lé nítorí pé ó ti dàgbà ewu lórí gan ń bẹ́ nu wípé òun kú ẹ̀tọ́ lọ ń bẹ́ nu pé òun gbọ̀ngbọ̀n ọlọ́run òun sì sàpọ́nlé ọlọ́run ẹni tó bá fi lè dàgbà ewu sínú Islam tó bá pọ́nlé. ó lè mọ̀ ju wọ́n lọ tó dàgbà tó wọn tẹjá kíè sára ẹ̀rí kí àwọn ọmọ tí ò ti dàgbà lọ títí tí yẹn bá jẹ́ ọ̀dọ̀ tọ́lọ̀ ń bá fún ní mà gànàgànà máa fẹ́ bẹ fún wa. wọ́n kọ́kọ́ rẹ́ pé gbogbo yín ọmọ kankan kí lẹ ti ẹ̀rù pé já má gánà rí fẹ́ẹ̀ mọ́ ni àmọ́ wọ́n tó gbé kunlé mú jẹ tata ń bọ̀ fún ọ. ebi wọn náà àwọn bàbá ìṣó àdàbò àbí àbàbà eléyìí ọ̀gbọ́n islam ọ̀farama gbéraga islam ọ̀farama jọra ẹni lójú islam ọ̀farama ká má ka ẹnìkan sí ẹjọ́ pàm fojú kéré ẹ lómi islam ọ̀farama tó bá wárú islam wàhálà ò ní rí onìkan náà ló bá àwọn ètò tó da lélẹ̀ àwa lọ́wọ́ àkùsà fẹ́ jàǹfààní rẹ̀ àbá fẹ́ jẹ́ nínú àpọ́nlé tẹ́yìn máa ń ṣe fágbàlagbà ń bẹ̀ yẹn tẹ́bá jọ wá ń pò pé ẹ̀ ń dámọ̀ràn tòtẹ́ sì mọ̀ pé nǹkan tágbàlagbà yẹn sọ nínú òye tí kò ṣe déédé ní wàá sọ pé bọ́yá bóyá ṣe é ṣe kọ́ jẹ́ bá yóò ṣe kọ́ dájú ètò ọjọ́ òdòdó tí ò yá àwọn bàbá <laughs> ó ṣe é ṣe kọ́ jẹ́ báyìí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ náà lọ́mọ tí wọ́n kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ tó bá fẹ́ ṣàṣeyege nísìnyí àwọn ń kọ́ mathematics atukọ débi sọ lánìí tó gbóná olùkọ́ wa wọ́n bá a sọ́ọ̀bù problem kan atukọ mọ́ láti bí ọgbà sẹ́jú ààrẹ sí àwọn tó sì ṣèwé wọ́n ti kọ́kọ́ dá wa lágara wọ́n ní tọ̀ problem báyìí o ní page báyìí o èsì rẹ̀ ni àmọ́ gbọ́dọ̀ work it out yìí kàn ṣe pé èsì rẹ̀ ni kémi ọkọ̀ lọ kọ́rọ́ so ọ̀gá ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ọ́ lárú ah wọ́n ní èsì rẹ̀ ọjà sí six bíi six five kìnnìkà àfa wọ́ ọ̀pẹ̀ títí títí òun gẹ̀ẹ́tì four wọ́n ní jésù answer náà ẹ ẹ sọ pé pé no it is not the answer ah tó ti ké mathematics ni ṣèyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹni tí ń kọ́ yẹn wọ́n sọ pé but I think if I'm not mistaken njẹ́ kọ́ sẹ́yìn ìwé ni six if I'm not mistaken kò pé yé kò ò mistake o ọ̀gá ló mistake o àmọ́ ọmọ ọmọ ṣèṣe pé ọlọ́mọ jẹ́ kí wọ́n á máa pè yín ní olódò so ọgọ́ba ni nítorí kù ní sinikẹ́ let's all try. Hmm àbí tani wọn atra ní ìsìn èmi ti ṣe tèmi ah, wọn ní tó ogún yẹn ni tó bá di yẹn ni lọ́ka pé ní màdámù kò léwọ̀ tani wọn atra wọ́n kàn bọ́ ta ni wípé ah process tọ́gà gbà náà ni process tọ́gà gbà ah ó ti pàtó kárẹ́ o torí pé ọmọ máa kọ̀mpíà tó máa ń kọ̀mpíà ó ti pé ọmọ yìí ó ti pàtó kárẹ́ ìwọ náà máa ṣe process ẹ̀ fi kọ́ wa náà ni máa kọ́ so wọ́n wá ń ṣe ó ń ṣe ó ń ṣe ó ṣe ọ̀gá rẹ̀ ti rí pé ó ti débi tí òun ti ṣàṣìṣe tó wọ̀n mọ́ ọlọ́ọ̀fin àwọ̀ pẹ̀lú ògùn ọlọ́yìn wàá jókòó lórí àga rẹ̀ oní oṣù di student ìwádìí kó wọn sọ pé kí tó kẹ́kọ̀ọ́ já gbogbo olùkọ́ tó bá kọ́ mi láyé mo tún kò nà ẹ́ <laughs> torí àwọn ọmọ mi ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn fi kó bá àtijáde wọn ní yunifásitì ní ntòkè yunifásitì so ìyẹn gbọ́dọ̀ ní tẹríba ọ̀gá yẹn ti rí i pé ah ọlọ́wọ́n bá sí ẹ̀kọ́ yìí ó sì hàn lọ́nà tí ò sí hàn yóò padà di nǹkan tí yóò fẹ́ràn rẹ yóò tún mọ kẹ́kọ̀ọ́ lọ́rọ̀ yóò tún sọ pé má pè mí lólùkọ́ rẹ èmi máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi lákẹ́kọ̀ọ́ rẹ wàláì olùkọ́ ń kọ́ yẹn báwo lẹ́sẹ̀ jẹ́ olùkọ́ tí ó lapa lára àwọn ọmọ tí bá ń kọ́ tọ́pìkì tó dáa púpọ̀ ní nínú education because gbogbo èèyàn náà lè lọ dúró wájú ọmọ ọmọ pariwo gbọ̀tí gbogbo wọn náà láàmú abáyọ̀ sọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbọ́n tá a sọ iná àdánwò tọkàn títà láyé ni títà ń lọ wọlé yóò máa ṣe àwọn ọmọ bíi kọ́ mọ̀ lọ́mọ́ kó sẹ́yìn ọmọ wọlé lónìí tí títà ní láti wọlé wọ́n máa ṣe àwọn ọmọ bí ìgbà tí tẹ̀sí tẹ̀sí kíláàsì wọ̀ táǹtẹ̀bù rẹ̀ láti ni. ẹni tí ń tòrọ máa tògbé ẹni tí ń sọ ọmọ sùn eléyàá náà wọ́n pé mo ní nǹkan mo fẹ́ lọ sẹ́ńtà ìgbàtọ́ náà bá fi wọlé ẹ̀rù pé ah, ẹni tí ń sùn àtẹ̀ntò sájáde àwọn òkú ni bá sọ̀rọ̀ so torí ẹ̀ nínú education wọ́n create àwọn topics tó yẹ pé ìwọ tó fẹ́ ṣe teacher yóò jẹ́ nǹkan tí ó tọ́ nídìí kan tí nǹkan yóò fi wù wọ́n náà ṣe nítorí tá a bá ti rí i pé gbogbo ọmọ tó ń kọ́ òun sùn ẹnìkan ọ̀fẹ́ jáde gbogbo ọ̀fẹ́ gbọ́n tó bá sọ à ó ti pass ẹ wá ń kọ́ wa gbogbo eléyìí ẹ wá ní bẹ́ẹ̀ ṣe ń kọ́ wa lẹ́nìkan mú pẹ́ẹ̀nì òun kàn kọ́ lẹ́tà sí bàbá rẹ̀ ni gbogbo tẹ́lẹ̀ yìí sọ àyùkọ wọ́ọ̀tì kankan ẹnìkan bí wàá bẹ ń kàn tẹ ansẹtì rẹ ń browse kékeré ní sọ ló ń kàn wá tí ó fi sike jí ẹ̀bà tí ó fi máa gbé sọ́nà fún so ẹlòmíì ó kẹ́ pé ẹ̀ṣẹ̀ ǹjẹ́ jáde so à ń pọ́n kúlé là ń pọ́n kọsẹ́ o torí pé ara institution ni kò nídìí kọ́ ẹ̀sẹ̀ náà wọ́n bá lọ lọ náà nù go for yourself sáfì ó ti dá níjẹ́ tí olùkọ́ yẹn wá sọ pé gbogbo tá a ti ẹ̀ náà ń kọ́ yín afẹ́fẹ́ yìí náà wá practicalize ẹ̀ ẹ̀ mú tọ́pìkì lọ́pọ̀ ọ̀kan yẹn wá kọ́ wa gbogbo alákẹ́kọ̀ọ́ rẹ̀ ọ̀kan bá dìde ah, ah. gbogbo ẹni tó sùn wọ́n jókòó kálukú ń wò wọ́n ń tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ ẹnìkan sọ pé jáde ṣé akẹ́kọ̀ọ́ sì lè lé yàrá títà ṣé akẹ́kọ̀ọ́ náà ni ṣé ọmọ nǹkan tí títà wọn padà ṣe pẹ̀lú gbọ́lọ́dún àti jáde nípa ṣe à ọmọ ẹ̀yà kí ló kọ́ tiẹ̀ <laughs> èmi lágbájá wọn lágbájá. àti gbogbo báyọ̀ ṣe ń tà ń bẹ àti ń bẹ wájú rẹ wọn ò kọ́ wa bó láti máa kọ́ yàn yín à ọ̀gá mi ẹ̀yin lè báyọ̀ àdákùn mo gbèmìgẹ̀ṣẹ̀ àyàn o wọ́n tàbí mi wájú kí n lè máa rówó ṣùgbọ́n mo rò pé yé èmi náà fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ torí gbà tá ń sọ̀rọ̀ ẹnì kan ò tó gbé ma gbà tá ń sọ̀rọ̀ ẹnì kan ò lóun wọn jáde ma gbà tá ń sọ̀rọ̀ ẹnì kan ò tó ta mí ma ọ̀nà wọn ló gbé gbà ẹlẹ́kọ̀ọ́ tí gbogbo John David sílẹ̀ John David ẹ̀ ti kó sọ̀rọ̀ we don't need this now wọ́n fẹ́ gbà lákà ẹ̀ ọ̀nì bí ṣe máa ṣẹlẹ̀ láyé nù ìwọ tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ ó ti wọ́n á padà olùkọ́ fún ẹni tó ti gba professorship ìwọ ò sì sí ìgbà dìgírì ẹnu ọ̀nà bó ṣe gbà lọ wà torí ó rí i pé ìwọ akẹ́kọ̀ọ́ yìí ọlọ́run fún ọ ní ẹ̀bùn tó wò ní òun kàn máa kíní yẹn sí oríkà ni òun ọ̀ma practice ìtẹríba rẹ ní òjò dolùkọ́ rẹ̀ ṣáájú kí wò tó gbàwé ẹ̀rí pé o ti gbégbèsè alákọ̀ọ́kọ́ tọ́ba á ní tẹríba kò sí nǹkan tó lé ní wọn ò ní fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ torí Ibn Abbas kákẹ́kọ̀ọ́ yẹn lọ́dọ̀ rẹ̀ kákẹ́kọ̀ọ́ yẹn lọ́dọ̀ rẹ̀ àwọn ọmọ mi ti kẹ́kọ̀ọ́ yunifásitì dé bí àwọn yunifásitì ọdún márùn márùn yẹn ó ti kọ́ dé five hundred level ó yẹ kó graduate olùkọ́ yẹn wà á ràn ọmọ yẹn sí bàbá rẹ̀ pé kó sọ fún bàbá rẹ̀ pé kò ní gbàwé ẹ̀rí nbì tí bàbá ti jẹ́ tọrọ ọmọ yín ti fẹ́ni jágéètì ìgbà lẹ́kítọ́rà ó ti rí kẹ́kọ̀ọ́ yẹn yí ọmọ lódodo ó yé jẹun lọ tó ti wá wà ní tíátà hall so yóò wá sọ fún ọmọ yẹn pé ó lọ́mọ ṣàlàyé fáwọn akẹgbẹ́ rẹ̀ I don't want anybody to worry me emotive tọ́ olórí ọmọ ṣàlàyé ọba ọmọ ṣàlàyé ti wá dá nìkan sí kíni tẹ ẹ bá fẹ́ mọ̀ pé kí ni ìyá àwọn àjẹlómi lọ́ọ́ lọ́ọ́ bí ọ̀gá gan kò yí ẹsìn fẹsẹ báyìí ṣe yọ ọtọ láàyè ọgbọ àwọn ẹlẹnu sọsọ tó ń sọ̀rọ̀ fún àwọn kàlọ sọsọ ọmọ yẹn máa ń pẹ ẹmọ tó wù àwọn kéé àwọn rí nǹkan náà tó ọwọ́ aṣọ fún pé ó nígbà wẹ rí skul èyí tó ọmọ tí ń sáná lórí ẹmọ ẹgbẹ́ ká sẹsì mọ kó bùkátà pa ni òun ti wá fẹnu kú bá rẹ àwọn bàbá wa wọn wá rá bàbá wọn bẹbẹ dákun ẹ ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ ọmọ rẹ lọ ta lọmọdé mẹ ẹni tó mẹ̀kọ́ ju alọ wọn bẹ bẹbẹbẹ ọmọ fi gba paas ọmọ tó yẹ pé fọ paas náà tí nǹkan tó bá jù lọ yẹ kó wọn fún paas lọgbàjáde torí ẹ garagara kò pé ọ èmi mọ gbọ́n mọ ọmọ kò pé ọ ó fi kó bára rẹ tó pọ̀ sí o ó fi kó bára rẹ tó pọ̀ sí o àwọn ọmọ tó gba first class gan wọn ò ríṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ bóyá ni last class torí tá a bá rí first class ọ̀ yẹ ká rí last class tòbó olóògbé wá sí ìwé ẹ̀rí ìròyìn ṣe gbé hàn tòbí náà Abbas ìtẹríba pọ̀ ó sì ní ìmà púpọ̀ àmọ́ ní ìtẹríba púpọ̀ nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú àdéhùn yìí ó pé bàbá yìí ó fẹ́ rí Umar ó wá lẹ́kọ̀ọ́ pé ìyín kan lọ jábá yẹn ọtọrọ lọ́dọ̀ alḥar ibn qais alḥar ibn qais kọ́bùn gbàyànjá ẹ̀kọ́ nìyẹn o ẹ̀kọ́ nìyẹn ìyẹn mọ̀mọ́ hùwà gọ̀ ẹ̀kọ́ fẹ́ lọ rí yàn wọ́n kàn sọ pé tọ́ salamu aleykum aleykum salamu pọ̀njọ́ dẹ̀yìn ń bọ́ bẹ́ẹ̀ alẹ́ náà náà yín ọ̀ sọ fún mi pọ̀ ń bọ̀ wàá tún àṣẹṣẹ máa gba yọ̀ǹda yóò bá lẹ́bù ni ẹ o yóò bá lẹ́bù ó lóun wà ní òní yọjú sí ọ torí pé ọgbà yọ̀ǹda ìwọ náà mọ tó ń ṣe ọmọ tó náà fi síwájú pé a ah, yọba máa sọ̀rọ̀ rẹ̀ ká pé bẹ́ẹ̀ wá lọ bẹ́ẹ̀ bá yọ̀ǹda yóò lóun ní rí inú sálùmí hmm? náà máa ń ṣe bẹ́ẹ̀ láyé rẹ̀ <laughs> ó rí i pé ìwọ lọ lẹ́kọ̀ọ́ nítorí pé òun ò fi táǹtẹ̀bù rẹ sáyé ó náà ní nǹkan tí ń ṣe náà tí wọ́n bá sọ pé ọmọ òun á sọ pé kọ́ ọ wá gbogbo ń tọ́jú ẹ̀sìn gbà ń lọ pàtì nítorí tiẹ̀ ẹnìkan ń gbélé pẹ̀tẹ́sì ẹnìkan wá wá wá kò nọ́tífáì rẹ̀ tẹ́lẹ̀ o sàlámù alaykum sàlámù alaykum ẹ̀ sílẹ̀ ni aláìjẹ́ bàbá rẹ̀ fa. àwọn alẹ́ ẹ̀sọ̀ kalẹ̀ mọ́ àtẹ́mi ní gùn tẹ̀lé abẹ́rẹ́ lẹ́sọ̀ tí ò sí àmọ́ àwọn àlù ẹ̀sọ̀ pẹ̀ ń bọ̀ tẹ́lẹ̀ <laughs> láfíríkà ti wá nǹkan rẹ àwọn tí mo ti délé torí pé inú nìyẹn kí ni tí ń pé ayé wa ń darúkú tí ń gbé wa ń darúkú ayé ó ti sọ fún yàn tí mò ń bọ̀ tó bá bá wọn náà lójijì pé à ìmọ̀ bọ́yá ṣé mo lè máa bọ̀ ní ìsìn èmi gbọ́ òrótì kọ́lá ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni sẹ́wọ̀n pé gbogbo ẹ̀ ó nítumọ̀ ìwọ gan ò ní jẹ́ pọ̀ kàn dàgbà rárá ara rẹ ọ̀kà lọ báyẹn tó ní dán lóhùn ó ti mọ̀ pé òun kọ wá tó o bá sì lọ òní lọ lásán tòyàtọ̀ sáwọn ọ̀rọ̀ máa ń hù yẹn ẹni tí o bá sì kẹ́kọ̀ọ́ ló máa ń hù nítorí pé ẹni tó kẹ́kọ̀ọ́ ní ìgbésí ayé rẹ̀ ó lè jẹ́ pé gbogbo táǹtẹ̀ wò níyì máa kà nǹkan gbà báyìí máa ronú pa nǹkan báyìí gbà báyìí máa kọ nǹkan báyìí gbà báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó kì àsìkò tí mo á dá bàdé fún máa kọ nǹkan báyìí gbà báyìí ìwádìí lọ gbọ́dọ̀ dán lóhùn kò ní gbọ́dọ̀ dán lóhùn dán lóhùn pé kí ni. ìwọ náà jẹ́rọ náà mójútó láìpù tẹ̀ tó bá sọ fún ọ pé wá ń gbà báyìí lọ́ ń gbà yẹn yóò sì fi àyè lẹ̀ fún ọ torí rẹ̀ bá ń gbà yọ̀ǹda Al-Hurr ibn Qais wọ́n sì bá gbà yọ̀ǹda Umar radiyallahu anhu bàbá oníṣẹ́ríba ó fún níyọ̀ǹda pé kó wá ìgbà tásìkò yẹn pé kó wá ìyàlẹ́nu ni o àsọwọ́ abú Umar ó ní gbogbo owó tó a máa fún wa èso owó kan tó lọ sí. ṣé ẹ mọ̀ pé bóyá bá tiẹ̀ ń búyàn lẹ́yìn ó burú o ẹni tó tún búyàn lójú èèyàn kọ ọbàlùmọ̀ lọ́nà sọ pé wáyé lónìí kó lè hó mazatin ló mazà. àwọn ayé mọ́sí ni nípa àkọ́ ẹni ọlọ́run kí wáyé lu ọjà tiwọn àyè burúkú kan nù náà tẹ́kù kò sí sọ síbẹ̀ tí ọ̀yọ́ ẹni tí tún bú ni lójú ni náà kọ́ wáyé lù àyè yẹn náà kó tún jẹ́ tiẹ̀ torí ẹ̀ ó sì lọ bú Umar níwájú Umar wala tahkumu fina bil adl gbogbo bó ń ṣe dájọ́ tó ń sọ lórí wa ó dúró dọ́gba ó ṣe dọ́gba ẹnu kánàbì ti kú radiyallahu anhu ẹni sọrù rẹ̀ kánàbì lọ́jọ́ sí àná Umar ti fa ìdáyọ̀ pípọ́ jù wọ́n bẹ lórí kánàbì náà filẹ̀ ní ìsìn tí Umar tún jẹ́ khalifa lẹ́nìkan wá ń sọrù eléyìí níwájú rẹ̀ tani ọba wa bẹ Umar tí ọba ti ayé alukurani tán ké sí létí Umar títí máa yára pé á bẹ lórí tánàbí ó ní wọn fi lẹ̀ òun náà ni wọ́n tún wá lọ bú wájú ẹ̀ eléyìí túmọ̀ sí pé ká máa sọ ọ̀rọ̀ wa sọ ká má jẹ ẹlẹ́nu ń gbọ̀rọ̀ tó jẹ́ pé tọ́ba níta ni ọ̀sọ̀ ọ̀sọ̀ pé mi ò wí àìwí bá a kú bẹ́ẹ̀ wọ́n bá mú ọ tí wọ́n fi mú rẹ̀ tí fi dánrin tí fi fan fèrè nítòjú wa ń kọ́ tójú rẹ̀ rí ká gbìyànjú láti rí i pé kìí tàwa lẹni náà tí ó lọ jí sèébú ló kọ àwọn èèyàn mi torí sèébú lòun á jẹ yìí kìí ṣe pọ́ lọ jí sẹ́ níta ń tọrọ kẹràn wá lọ lórí rẹ̀ òun lọ jí sèébú ni ó wá jẹ tán ó mọ̀rùn fẹ́ ra mú ẹ̀kọ́ tó wà mbẹ́ ni pé abára ni gbogbo wa àyè màláìkà nísìnyí ọ̀rọ̀ abú kpóròǹtù kan bínú ọ̀rọ̀ ni ewu lọ sí kóòtù ànábì ìyẹn kù yẹn ń bínú ẹgbẹ́ rẹ̀ à yóò bínú náà ni nítorí pé Umar ní àwọn rí ànábì àwọn bá ànábì lò gbà àwọn lọ́gbà ànábì gbọ́ ju tiwa lọ àwọn lọ́tẹ̀lẹ́tẹ̀ ànábì ju tiwa lọ ànábì lápá lára àwọn kọjá sísọ nígbà sẹ́ni kẹta wọn fẹnu já géètì lórí ọ̀rọ̀ Umar Umaru ọ̀fẹ́ ra mú kó fojú rẹ̀ kó fi kó kó kó gbó wúro kó gbó sí lójú ọmọ ìrẹsì wọn fẹ́ bú àwọn kúrúntù lọ́wọ́ máa ṣe wá àdúrà kan fún wa lábàádì kẹ ẹ tó wá pẹ abẹ́rẹ́ nǹkan mi náà ni ṣé wọ́n mọ̀ ọ̀rọ̀ tẹ̀lé sunna mo rò pé yẹn yìí. nítorí pé ẹni tó fẹ́ nu arọ́fù òun ò ní ronú gbogbo eléyìí òun má rìn tẹ̀lé súnà jà wa lọ nígbà tó sọ ọlọ́run ló ní kọ́ dùn tòsí bá ra mú ó pè ẹ ikú tí ọ̀rọ̀ á pa ẹ̀ lórí rẹ̀ pé dúpẹ́ tó ẹ̀sìn náà kọ́ sọ ẹnu ẹ̀kọ́ má fi wá rọ kọ́ má fi ẹ̀ bá lùsùn mẹ́rẹ̀ ẹ̀ tẹ̀ já wọn lù fídíò àkọ́bá tún fẹ̀. <laughs> gbogbo ẹ̀ tó ọba tọ́ tó ọba dúró tó ń sọ́ba rọ ọmú ọ̀rọ̀ pé ẹ̀ bá lùsùn náà lẹ́yìn ọ̀sẹ̀ lẹ yóò ti gbogbo kúgbó sí ọ rẹ kó tó ọbẹ̀ kó tó gbọ́ ọlọ́run ni wọ́n tó ti kí ara yìí fún ọmọ rọ̀bì ọlọ́ àwọn àti wọ́n sì rí yọ wọ́n lọ sọ pé kóde àmójúkúrò ni o ṣe o wọ́n mú obìnrin ọ̀rùn wọ́n pa ọ́ lọ́sẹ̀ kún oṣù dáadáa pé wọ́n ti ṣàìdá ṣàmójúkúrò fún ọ. wà á ẹ̀rẹ̀ ánìlì jàhìlì kọ̀yìn sáwọn aláìmọ̀ kan járe wàlá o sì ṣe lẹ́gì ṣàmójúkúrò fún ọ. àì báyọ̀ sọ̀rọ̀ báwọn. ṣé bó ti yẹ kó sọ̀rọ̀ ní. wọn àgbàlagbà ilé ara rẹ lọ sọ̀rọ̀ báyẹn kọ yìí tọjọ mi lójú fún aláìmọ̀kan ni ẹ̀kọ́ yìí sí tòun sì ni ọ̀rọ̀ mọ nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ ó kèé tà sí ọ̀rọ̀ kọjá sọ̀rọ̀ ní nǹkan mìíràn wọn sì abẹdẹ ìwé sáà nàbì kí ẹni tó kú títí tí abubakar tó fi kààrọ̀ ọlọ́run pé ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasul ma kana muhammad wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul أفإن مات أو wàmá yẹn kọ́lẹ́ àlẹ́ ومن ينقلب على عقبيه فلن wọn الله شيئا وسيجزي الله الشاكرين. gbogbo yẹn ń ka yàn yàn lọ́dọ̀ ara rẹ̀ kése kó ka papọ̀ bíi tẹ́ sọ pé ìdájà fatia rárá o. wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul umar gbọ́ báyìí ọwọ́ rẹ̀ rọ ni. lóòótọ́ ànábì ó kù ọwọ́ dàbí ìgbà tó jẹ́ pọ́jọ́ lọ́lọ́run sọ àyà ń kalẹ̀. tẹ̀lé ìtumọ̀ sí pé umar radiyallahu anhu kì í ṣẹni tó gbọ́ pọ́lọ́ sọ̀rọ̀ tó tún takò ẹ̀kọ́ ńlá lélẹ́yìn síbẹ̀ làwa rí wọ́n tó ń fa nǹkan pẹ̀lú ẹnìkan tó ní àìbọ́lọ́ ti sọ bọ́lọ́ sọ wá pé wọ́ mi gbéra mi kalẹ̀ fún wáàzì wọ́n ṣe wáàzì kan fún mi. tó <laughs> yẹ ni pé ìtumọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe náà ni kọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ kọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá ti lè ti sẹ́nìkan lẹ́nu ayọ̀ àti tó túmọ̀ sí pé tó ń ṣe nǹkan dáa nítorí ọlọ́run fẹ́ pé kó o ṣe ni á ọlọ́run sàn lẹ́sàn rẹ̀ tí ọba sí rúbó ṣe là mí lọ́yẹ̀ ní ìsìn nítorí mo fẹ́ ṣe ní ìsìn mo fẹ́ ba gbogbo ẹ̀ jẹ́ ni àyè má bàjẹ́ nínú ẹni tó yẹ kó máa tún ṣe lọ́yẹ̀ kẹ́yìn ọ wà sẹ́ẹ̀rì pé àwùjọ wọn máa dáa bàjẹ́ máa dínkù bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ tiwa kò tó kọ́ ká ayọ̀ kúránì fún yàtàdé àfi kọ́ ká kó túmọ̀ rẹ̀ nítorí pé àwọn ọ̀gbọ́n lárúbáwá lọ́pọ̀lọpọ̀ kí ni a fẹ́ mọ̀ tọ́lọ̀ ń sọ tọ́ba ti káyà yẹn tẹ́ ó ṣe wá ọ̀ wá túmọ̀ rẹ̀ fún yorùbá tọ́ba ti kàdúfì yẹn tẹ́ ó ṣe wá wá túmọ̀ rẹ̀ fún yorùbá a tún gbọ́ àgbẹ̀wò jura wa lọ tọ́ba tún túmọ̀ rẹ̀ tẹ́ tó tún fẹ́ gbà lérò kó tún yẹ lọ mí àwọn agbébọ́nà ló sọ fún wa pé báyìí báyìí báyìí tá a bá wò ó dáadáa kí ni a tún fi tà ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ torí kí ẹ máa fọ̀rọ̀ ọlọ́run kí ẹ máa fi bẹ àwọn èèyàn ṣàkàwé fún wa kọjá bí àwọn èèyàn lásán. eléyìí jẹ bó ti ṣe so àdéhìí iná làákàtà dùn olórí rẹ̀ lónìí ẹjọ́ àwọn náà kẹ́kọ̀ọ́ ń bẹ̀ nípa pé ká ní àwọn èèyàn tí wọ́n máa dá wa márùn táwọn èèyàn yìí bá sì jẹ́ ẹni tó ní mímà àwọn náà dàbí ká sì gbìyànjú láti jẹ́ ẹni tí ò ní máa ta pátákà sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé a fẹ́ gba dáadáa lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa kọ́lẹ̀ ẹlẹ́dàá kó jẹ́ ká rí dáadáa gbà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.